Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí ń ṣe ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún 2022 ìròyìn àpapọ̀ náà la mú wá fún yín látẹnu èmi sọ́ní sodiq abiodun ṣáájú ká tó ka ìwé náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Taraba ti padà yan adarí fún ilé ìgbìmọ̀ asòfin náà ìmí o lẹ́yìn ìgbà tí adarí èyí tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ kọ̀wé fipò sílẹ̀ lónìí o àjọ INEC kì í ti pé àwọn nílò ọkọ̀ lẹ́yìn tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún níye lẹ́yìn ìgbà tó fọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí ó jẹ́ ẹgbẹ́ lẹ́yìn tí ń wakọ̀ nílẹ̀ yìí o gómìnà Màtà Wálé ti padà ń jẹ́ kó di mímọ̀ fáwọn ọmọ Nàìjíríà pé lóòótọ́ ni àwọn ohun ọmọ ogun orí òfurufú ṣèṣì yìnbọn fáwọn ará ìlú ní ìpínlẹ̀ Zamfara lẹ́yìn ìgbà tó ń bá àwọn agbésùnmọ̀mí jà ń o àwọn agbébọn ti padà jí ọmọ olóyè kan gbé báyìí ní ìpínlẹ̀ Kaduna o ní ìpínlẹ̀ Ògùn bàbá tòun tọmọ rẹ̀ ló padà ṣe ìkọlù sí dókítà kan pẹ̀lú nọ́ọ̀sì kan ní ilé ìwòsàn tí ìjọba àpapọ̀ FMC ní ìpínlẹ̀ Ògùn o nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles ìyẹn Jose Peseiro ti ń jẹ́ kó di mímọ̀ báyìí pé ikọ̀ náà ti ṣetán láti ná ti Morocco ní ìgbà tó bá wà kò nínú ìdíje ti AFCON lọ́dún 2024 ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó youtube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv lórí ti facebook wọn kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rí o lẹ́kùnrẹ́rẹ́ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ taraba ti padà ní adarí tuntun báyìí gẹ́gẹ́ bí adarí fún ilé ìgbìmọ̀ asòfin náà lẹ́yìn ìgbà tí adarí ọ̀hún lè tó wà níbẹ̀ tẹ́lẹ̀ rí kọ̀wé fipò sílẹ̀ o ìwé ń ṣàlàyé wípé adarí kan lẹ́yìn tí a mọ̀ sí Joseph Albasu Kunini lẹ́yìn tó ṣàdédé kọ̀wé fipò sílẹ̀ láàárọ̀ tòní ló mà ti padà kó dépò báyìí o àgbọ́ wípé ilégbèmọ̀ aṣòfin ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti wá padà yan ẹlòmíì tá a mọ̀ sí John Kizito Ponzina gẹ́gẹ́ bí adarí fún ilégbèmọ̀ aṣòfin náà o ìwé ń ṣàlàyé pé ẹni tí ń ṣe Kúdínì léyìí tí ń ṣe aṣòfin tẹ́lẹ̀ rí ní tètè ó jẹ́ adarí fún ilé ìgbìmọ̀ aṣòfin náà tẹ́lẹ̀ rí ni ó jẹ́ pé ó padà wọlé sí ipò náà lọ́dún 2019 lábẹ́ òṣèlú PDP àgbọ́bà ìpinnu lẹ́tà kan léyìí tí adarí tẹ́lẹ̀ náà kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún láàárọ̀ ilé ìtúnkà ṣètò gbogbo wọn gan ló mú ìyànnẹ́lú wá fún wọn o ẹnìkan léyìí tí ó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ báyìí iye bọ̀zínà pé àwọn ò tí ì mọ̀ dígan pàtó lẹ́yìn tí ó mú kí adarí náà tẹ́lẹ̀ rí kó kọ̀wé fipò mú sílẹ̀ o ẹni tí ń ṣe bùtínà lẹ́yìn tó jẹ́ adarí tuntun báyìí ní ilé ìgbìmọ̀ aṣòfin náà ń bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn òyòkù rẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun o ìwé náà ló ń padà wá tẹ̀wájú báyìí wípé àṣe ni ẹni tí ń ṣe adarí tẹ́lẹ̀ rí lẹ́yìn tó kọ̀wé fipò ọ̀hún sílẹ̀ ló ń ṣàtìlẹ́yìn fáwọn òṣìṣẹ́ lẹ́yìn tó ń bẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin náà lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún jẹ láwọn owó kan àwọn tí wọ́n kọ̀ láti san. àjọ INEC ti ń jẹ́ kó di mímọ̀ báyìí páwọn yóò nílò ọkọ̀ léyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún nìyí àgbọ́ báyìí pé àjọ INEC ló ti padà fọwọ́ sí ìwé báyìí pẹ̀lú àwọn ilé iṣẹ́ tòun ti ẹgbẹ́ léyìí tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o àgbọ́ wípé àjọ ọ̀hún lọ́padà fọwọ́ sí ìwé pẹ̀lú àwọn ẹgbẹ́ tí a mọ̀ sí National Road Transport Union of Nigeria ìyẹn NURTW Nigeria Association of Road Transport Owners ìyẹn NATO pẹ̀lú Maritime Workers Union of Nigeria MWUN àtàwọn míì láti pé ètò ìdìbò ọdún 2023 ló padà wá ní ìrọwọ́ ìrọsẹ̀ o ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ tí a mọ̀ sí INEC náà ìyẹn Mahmood Yakubu ló ń padà wá ń fi ìjọ́rọ̀ múlẹ̀ lánàá wípé àwọn nílò ọkọ̀ léyìí tó kéré jù tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún níye pẹ̀lú àwọn ọkọ̀ ojú omi léyìí tó tó ẹgbẹ̀rún mẹ́rin bákan náà ó pé èyí làwọn yóò lò láti kó àwọn ohun èlò pẹ̀lú àwọn ohun èròjà míì lọ sí àwọn agbègbè tó ń tàwọn ìlú kéréje kéréje léyìí táwọn yóò ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdìbò ọ̀hún léyìí tó ti bẹ̀rẹ̀ báyìí o àgbọ̀ báyìí pé ẹni tí ń ṣe àgá àgbà fún àjọ INEC náà ló padà wá ń jókòó pẹ̀lú àwọn iléeṣẹ́ náà tó ń ti àjọ náà lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìpàdé kan tẹ́lẹ̀ rí pẹ̀lú àwọn ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ èkó ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ inec náà tí wọ́n padà wá ń fọwọ́ sí ìwé báyìí lánàá ló lu wa àbújá pẹ̀lú àwọn ẹgbẹ́ yìí láti pé ètò ìdìbò lọ́dún 23 ló padà wáyé ní ìrọwọ́ ìrọsẹ̀ gómìnà ìpínlẹ̀ zamfara ìyẹn bello matawalle ti padà ń jẹ́ kó di báyìí ní ìlú fún àwọn oníròyìn wípé lóòótọ́ ni ìwàhálà tó ń ti ìdààmú bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà o ó lóòótọ́ ni àwọn ológun ti ojú òfurufú ni wọ́n ṣàdédé ṣèṣì yìnbọn fáwọn èèyàn léè tó bẹ ní agbègbè kan tí a mọ̀ sí màlélè tó ń ti mùtújì léè tó bẹ ní ìjọba ìbílẹ̀ múrú ní ìpínlẹ̀ náà lọ́jọ́ sunday o ó pé èyí ló wáyé ní àkókò tí àwọn ológun náà ń gbìyànjú láti bá àwọn agbésùnmọ̀mí jà pátápátá ó pé ó kéré jù àwọn ará ìlú lẹ́yìn tó tó bíi níye pẹ̀lú àwọn tí ó jẹ́ bíi ogójì níye ló ti nínú wàhálà náà ó pé àwọn méjìdínláàádọ́rin ọ̀hún ẹ pé wọ́n ti padà gbẹ́mìí nínú ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó wáyé o ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ológun kan lẹ́yìn tí a mọ̀ sí andarindaji ìyẹn general owen bassey ló padà ń jẹkùdì mọ̀ fáwọn oníròyìn yìí wípé irú nǹkan bẹ́ẹ̀ kò wáyé rárá àti rárá o àmọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn bello matawalle padà ń fi ìjẹ́ náà múlẹ̀ wípé àwọn ológun ọ̀hún ló ń gbìyànjú láti bá àwọn agbésùnmọ̀mí jà lágbègbè tí a mọ̀ sí màlélè tó ń ti mìtújì ọ̀hún àmọ́ tó pọ̀lọpọ̀ àwọn ará ìlú ọ̀hún padà fi ẹ̀mí wọn di nínú ìṣẹ̀lẹ̀ náà o gómìnà náà ló wá padà wá ń tẹ̀wájú báwọn àwọn òbí tó ń ti alágbàtọ́ àti àwọn ẹbí sọ̀rọ̀ pátápátá láti fi kíní ọ̀hún sára látàrí wàhálà lẹ́yìn tó ṣẹ̀ ó ń padà wá ń bá wọn kẹ́dùn láti má ṣe ro ọ̀rọ̀ náà mọ́ rárá àti rárá o àwọn agbébọn kan ti padà jí ọmọ adarí ìlú kan tá a mọ̀ sí Fadan Ayu gbé ní ìpínlẹ̀ Kaduna àgbọ́n wípé àwọn ajínigbé kan ló ṣàdédé ya ìlú lẹ́yìn tí wọ́n padà lọ jí ẹnìkan tí a mọ̀ sí sàábì alidu ibrahim gbé lẹ́yìn tí ó jẹ́ ọmọ olóyè kan tí a mọ̀ sí fadan ayu lẹ́yìn tí ó ń bẹ ní ìjọba ìbílẹ̀ sanga ní ìpínlẹ̀ kaduna o òyìn ṣàlàyé pé àwọn agbébọn yìí lọ́mọ àṣàdédé ya wọ ilé olóyè náà lọ́jọ́ sátidé ní déédéé aago mọ́kànlá alẹ́ ní ìgbà tí wọ́n gbìyànjú láti gbé bàbá náà lọ àgbẹ̀ pé àwọn ti láàwí náà ló padà bọ́mọ náà ń bẹ̀ tí wọ́n sì padà gbé lọ o ọ̀gá àgbà kan léyìí tí ó tún jẹ́ adarí tó ń ti olórí ìlú ní agbè náà tí ó jẹ́ ti àwọn ayò náà ìyẹn Jibril Adamu tó tún jẹ́ akọ̀wé fún àwọn olóyè lóyè ló ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn àti láàrú náà ló ṣàdédé ya wọ ilé adarí náà tí wọ́n sì ń gbìyànjú láti jí gbé àmọ́ tó jẹ́ wípé ọmọ rẹ̀ lọ padà bá ń bẹ̀ o wọ́n pé ìbọn ni wọ́n padà fi fọ́ ẹnu ọ̀nà ọ̀hún kó tó pọ́n padà wọlé lẹ́yìn ìgbà táwọn ará ilé ọ̀hún kọ̀ láti ṣílẹ̀kùn fún wọn o wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọn ò tí ì pè báyìí bóyá ni wọn yóò fọmọ náà sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ o bàbá tóun tọmọ rẹ̀ kan ló padà ṣe ìkọlù sí dókítà kan àti nọ́ọ̀sì kan báyìí ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí a mọ̀ sí FMC o àgbọ̀ wípé bàbá àtọmọkàn lè ti dún bí lọ́jọ́ Tuesday lọ́ṣà dídé ṣe ìkọlù sí dókítà alábẹ́rẹ́ kan pẹ̀lú nọ́ọ̀sì kan léyìí tí ó ń bẹ ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tá a mọ̀ sí FMC léyìí tó ń bẹ ní ìdí àbá ní ìlú Abẹ́òkúta látàrí ìyàwó rẹ̀ léyìí tó gbẹ̀mí àgbọ́ wípé bàbá ọ̀hún tó ń tọmọ rẹ̀ lọ lu ẹni tí ń ṣe dókítà ọ̀hún lọ́nà léyìí tí ò tọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ wípé ìyàwó wọn kan léyìí tí wọ́n gbé wá sí ilé ìwòsàn náà ní dédé aago méjì òru ló sì padà gbẹ̀mí àgbọ́ báyìí pé èyí ló wáyé lọ́jọ́ Tuesday bákan náà lẹ́yìn ìgbà tí wọ́n sọ fún bàbá ọ̀hún pé aya rẹ̀ ti padà gbẹ̀mí lẹ́yìn tí ó ju ọmọ ọdún mẹ́tàléní àádọ́ta lọ ẹni tí ń ṣe adarí tòun ti alága fún àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ tí ó ń rí sí ìwòsàn ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Kúnlé Àṣìmí ló ń padà ń jẹ́ kó di mímọ̀ fáwọn oníròyìn báyìí wípé èyí jẹ́ ohun burúkú pátápátá lẹ́yìn ìgbà tí bàbá òun pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí dókítà kan tá a mọ̀ sí Pẹ̀lúmi Ṣómọ́rìn o ó pé báàkì náà sì wọ́n tún ṣe ìkọlù sí nọ́ọ̀sì kan lẹ́yìn tí wọn ò tí ì mú kọ rẹ̀ báyìí wọ́n pé ìgbájú òun ni dókítà òun kọ́kọ́ gbà lẹ́yìn ìgbà tó ń sọ fáwọn ẹbí náà wípé ìyàwó tòun ti ìyálé tí wọ́n gbé wá sí ilé ìwòsàn ọ̀hún ló ti padà gbẹ́mìí mì o wọ́n pé arábìnrin náà lẹ́yìn tí wọ́n gbé wá sí ilé ìwòsàn náà ní ojú ọmọ ọdún mẹ́tàléní àádọ́ta lọ àmọ́ tó jẹ́ pé ó ní wàhálà léyìí tí ó ní ṣe pẹ̀lú ọkàn rẹ̀ àmọ́ tí kìíní ọ̀hún ti pẹ́ púpọ̀ kó tó gbé e wá sí ilé ìwòsàn wọ́n pé èyí kan ló wá padà wá fa wàhálà tó ń ti lọ́gbọ̀lọ́gbọ̀ léyìí tó padà mú ẹ̀mí arábìnrin ọ̀hún náà lọ wọ́n pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá táwọn ti ṣetán láti rí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles ìyẹn jose peseiro ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí fáwọn ọmọ nàìjíríà wípé ikọ̀ ọ̀hún ti tán láti nà ti morocco nínú ìdíje afcon lẹ́yìn tí yóò wáyé lọ́dún 2024 akọ́nimọ̀ọ́gbà ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ morocco lọ́ta bíọ́bíọ́ tó sì ṣe dáadáa nínú ìdíje ti fífà tilẹ̀ àgbáyé lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ parí tán yìí àmọ́ ó sì dáhùn lójú wípé ikọ̀ tí a mọ̀ sí two super eagles tókílẹ̀-èdè nàìjíríà sì lọ́nà míì láti kojú wọn bẹ́ẹ̀ láti nà wọ́n ríboríbo ó pé ikọ̀ ọ̀hún ló jẹ́ wípé àwọn mọ̀ wípé lóòótọ́ ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn nínú ìdíje léyìí tí wọ́n lọ gbọ́ ọ̀hún tí wọ́n sì ṣe àfihàn wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ pátápátá ni wọ́n ti wà lókè téńté tí wọ́n sì ti fi àwọn ọwọ́ míì tí wọ́n ti ọwọ́ lè tún wà lókè téńté hàn dáadáa àmọ́ síbẹ̀síbẹ̀ ó pé ikọ̀ super eagles ni wọn yóò wọ́nà míì láti borí ti morocco nínú ìdíje lẹ́yìn tí yóò wáyé lọ́dún 2024 mu kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ ìtààmú fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí èkó youtube wa ẹtẹ́ bàbá ìmọ̀ tv lórí ti facebook wa ń kọ́ ẹtẹ́ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa ẹtẹ́ gbàgede ìmọ̀ underscore 22 ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i. ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Taraba ti padà ní adarí ìmí báyìí ní ìpínlẹ̀ náà lẹ́yìn ìgbà tí ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí kọ̀wé fipò sílẹ̀ lónìí o àjọ INEC ti pé àwọn nílò ọkọ̀ lẹ́yìn tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún báyìí lẹ́yìn ìgbà tó tó fọwọ́ sí ìwé pẹ̀lú àwọn ẹgbẹ́ awakọ̀ nílẹ̀ yìí o gómìnà màtà wálé ti padà fi ìjọrọ múlẹ̀ pé lóòótọ́ ní wàhálà tó ń ti ìṣẹ̀lẹ̀ ikú wáyé lẹ́yìn ìgbà táwọn ọmọ ológun orí òfurufú ńlẹ̀ yìí ṣèṣì yìnbọn fáwọn ará ìlú níbẹ̀ nínú ìròyìn eré ìdárayá àtúnwá fún yín wípé akọ́nìmọ̀ọ́gbá ìyẹn josi potsiro fún ti ikọ̀ super eagles nílẹ̀ nàìjíríà ti ń pe ikọ̀ náà ṣetán láti wàá kò nà ti orílẹ̀-èdè morocco nínú ìdíje afcon ọdún 2024 kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàn mú wá fún yín Sọ́ní Sodiq Abiodun náà lórúkọ tèmi ẹ má gbàgbé wípé òṣì kì í ṣọ̀rẹ́ àwọ̀ bẹ́ẹ̀ kì í ṣọ̀rẹ́ nìkankan títí gbà míì jẹ́ jẹ́ jẹ́ o. Audio Jungle.